ajíkanlé musiliu ajíkanlé tí gbogbo ayé wọ̀ sí bàbá àbàdàn búfálò. bàbá àbàdàn. tàbí aláàfin mọ̀lété ó fọ́pọ̀. tàbí aláàfin mọ̀lété. aláàfin mọ̀lété bẹ́ẹ̀. bàbá ẹ jẹ́ ní ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ tó ẹni ọdún mélòó báyìí. mo ti lé ní fifty báyìí. ẹ ti lé ní àádọ́ta ọdún báyìí. ni sọ. òṣèré ni yín. lágbára Ọlọ́run. bó o lẹ ṣe bẹ̀rẹ̀ tá a lọ ga yín mò ń bẹ̀rẹ̀ òun ìbàdàn bí náà mo ti bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn ní ọdún mélòó sẹ́yìn gbàdá wa wọn kàn wọ́n wò ó ní wọ́n máa ṣe lẹ́gbẹ̀ẹ́ ilé wa kódà tí mo ń sọ yìí wọ́n ti di baálé àwọn ọjọ́ ọlọ́jọ́ ẹ̀sìn ara wọn bí táàpù tíátà ní nineteen eighty two kí n tó gbè kó lọ nineteen eighty six gbadumade kò ní nineteen eighty six mo wá lọ rí kọ́ fọ́dún ọdún mọ́kànlá lọ́dọ̀ bàbá tó ń pè ní Oyèlọ́wọ̀ tíátà group àwọn jí ọmọ Ìlọrin kọ́ lọ́wọ́ bá ń fọ́nkẹ́ wọn. Oyèlọ́wọ̀ tíátà group àwọn lẹ́gbọ̀dọ̀ wọn kọjá àwọn nìbàdàn bíi àbí ní lọ́wọ́lọ́wọ́ báyìí. nígbà tí mo wà ní kékeré lọ́dọ̀ Òrìṣàkọ́lá mo di táàpù tíátà. ọ̀dọ̀ Òrìṣàkọ́lá. ó wà ní tutaba lóde. ibẹ̀ lẹ́tí. kọ́kọ́ rí tíátà pé ṣé máa ṣe máa ṣe. ìgbà tí mo adéko ti wá wù mí wá di mo adéko ní nineteen eighty six mo ṣe wá lọ darapọ̀ lọ́dọ̀ yìí lọ́wọ́ tíátà group ní Èkó níjọra bá díà. pẹ̀lú ọjà lọ́dún mọ́kànlá tí mo fi wá farabalẹ̀ kọ́ dáadáa tó yé mi. ọdún mọ́kànlá. mo padà fi lọ kọ́ ń bẹ̀. ẹ bá a bá a bí ni nídìí iṣẹ́ yìí àwọn sinimá wo tàbáwọn fíìmù wo lọ́lọ́run ti lò yín fún tẹ́ ẹ ti kópa nù ẹ̀yìn ètí ìbéèrè tẹ́yìn kọ́ o tẹ́yìn kópa ń bẹ̀. mo kópa ń bẹ̀ mo kópa nù orí mú ìwà adémọ́lá. nínú orí mú ìwà adémọ́lá mú ìwà adémọ́lá ipa wo lẹ kó ń bẹ̀. èmi mọ sọ ọlọ́pàá tí wọ́n mú wa tí mo ṣáàjì mú ìwà adémọ́lá sí kóòtù nígbà tí wọ́n ní obìnrin kan kú mọ́ lọ́wọ́ hmm, hmm. lọ́dún náà lọ́hùn. nínú orí. orí mú ìwà adémọ́lá mo sì bá ṣe nù kinní náà. Eh, ilẹ̀ ẹ tún wà nínú ilẹ̀ tí mú ìwà Adémọ́lá náà eh, ó yá ó di méjì. mo ṣe nu àpèsè Báyọ̀ Tìjàní. Ah, ah, àpèsè. fíìmù Báyọ̀ Tìjàní mo bá ṣe ń bẹ̀. fíìmù Báyọ̀ Tìjàní. ó di mẹ́ta. Sanyẹ́rì náà fíìmù tó kọ́kọ́ ṣe ọkàn ẹni mo wà ń bẹ̀. ṣé pé Sanyẹ́rì náà mm. fíìmù tó kọ́kọ́ ṣe ọkàn ẹni lórúkọ ẹni ẹ wà ń bẹ̀ ṣáà tó lè rí díẹ̀ sí àbí mélòó kan sí lẹ́yìn ìgbà náà nígbà tó adé ayé ìsìn ní ìsìn báyìí mo wà nínú mufu olóòsà oko. ẹ wà nínú mufu olóòsà oko eh. ipa wo lẹ kó ń bẹ nínú mufu olóòsà oko. ní gbàkejì mufu olóòsà oko tá a jọ ń da Ìbàdàn rú ngbà náà. ta ni mufu nígbà náà. ngbà náà gbé ìṣọ̀ tán fún àwa náà. àníta ló ṣe mufu tẹ̀yìn ṣe gbàkejì ẹ̀. ọdún Adékọ́lá ló ṣe. ló ṣe mufu mm, tẹ̀yìn ṣe gbàkejì ẹ̀. bákejì ó ṣe mufu á lẹ́fẹ̀ẹ́ àṣẹ buffalo mm. hmm? eh, àwọn fíìmù wo lẹ tún ti kópa mọ́ mọ́ ń bá o. olókìkí ooru ti Ibrahim Chata. olókìkí ooru tó tó sì ń bẹ lọ́jà láìpẹ́ yìí. láìpẹ́ mọ̀ ọ́n rẹ̀ àti kíni náà. ẹ hmm. eh, bàbá ẹ jẹ́ n béèrè béèrè kan àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin ẹ̀yin àti Ọdúnládé Adékọ́lá. a ní àjọṣepọ̀ tó rẹpẹtẹ kọjá pé ẹjọ pàdé nídìí iṣẹ́. àwọn pàdé mi colleagues jọ ni wa. Hmm. torí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn làwọn èèyàn máa fẹ́ sọ. Oh, ẹjọ ẹjọ pàdé ní lẹ́nu iṣẹ́ lẹ́nu iṣẹ́ ni. Oh. bọ àjọṣepọ̀ wo ni ń bẹ láàrin ẹ̀yin àti Adébáyọ̀ Tìjàní. àbúrò mi lọ́jẹ̀ àjọgbénú àdúgbò ló bá rí àyànkó torí pé Ọlọ́run gbàdúrà gbogbo wa. àbúrò yín ni sápẹ́tà bá pe Adébáyọ̀ Tìjàní ní ìsìn pé ẹ̀gbọ́n yín bẹ́ẹ̀ ń bì yìí o. ẹ sọ pé wọ́n máa jí kan lé. ṣé ẹ máa jí kan lé ṣé pé wọn ò ní bọ̀dá ah, àwọn ni. Ah, àjọṣe kékeré ní àdúgbò jùlọ lọ́jọ́ orí. <laughs> ṣé pé ẹ ti jọ ṣe ìgboro rí. àjọṣe kékeré ní àdúgbò ni àti gbọ̀dúgọ̀ kábílù kọ̀ǹpó àti sẹ́yẹ́rì pẹ̀lú àfíìsì ẹni ọ̀la náà ìkan náà tún bẹ láàrin wa àwọn tí lórúkọ nínú tíátà wọ́n pè ní akíìmù ìbàdàn. ṣé pé náà ẹjọ́ wà ní. àjọ àrùn àdúgbò bá dí àgbègbè wa ni. àwọn àbẹ́tẹ̀ kan lẹ́kọ̀ọ́ wọn. mo lẹ́lẹ́rìí tí ó bá débẹ̀ kò máa dákọ̀ ẹlẹ́rìí mẹ́ta tẹ́ pè tí wọ́n ti fi nọ́mbà wọn tẹ́ sì pè wọ́n pé. tẹ́gbẹ́ táwọn máa pè wọ́n báyìí báyìí. báyìí báyìí pé àwọn ẹni báyìí ṣé mo mọ̀ wọ́n àbí mi mọ̀ gbogbo nǹkan kan jọ ni wá iṣẹ́ lọ́pàá gbọ́ àpọ̀. ẹ wo ẹ mọ lórí Facebook ẹ lọ wò ó ẹ lọ wò ó ajíkanlé tẹ̀ ń béèrè pé ẹ fẹ́ mọ̀ ń pa rẹ̀ òun rèé o ajíkanlé ẹ bàbá ṣẹ́yìn gangan dá fíìmù ṣe táwọn èèyàn bá yín kópa ńbẹ tó yẹ pé yín ní ìtàn hmm. èwo ni. Mm èyí tí mo kọ́kọ́ ṣe ó ti pẹ́ èmi àti Ibrahim Tata la jọ ṣe é léyìn a pè ní Ọ̀kànbábí eré ìbílẹ̀ ní Ọ̀kànbábí la pè. Ọ̀kànbábí. owó owó jámàjàmà tá a jọ ṣe ń gbà náà la fi jọ dá tá a fi ṣe lọ́dún náà lọ́ọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní ninety seven àbí ninety eight la ṣe hmm, lẹ́sìn gbà yẹn lẹ́yìn gbà yẹn ẹ̀ ṣe mí. ẹ̀yìn gbà yẹn mo tún ṣe ẹ̀jẹ̀ ìbálẹ̀ ẹ̀jẹ̀ ìbálẹ̀ ẹ̀jẹ̀ ìbálẹ̀ bẹ̀rẹ̀ <laughs> àwọn tìbílẹ̀ tìbílẹ̀ lẹ́yìn tìbílẹ̀ yẹn ìbílẹ̀ lèmi náà. ìbílẹ̀ o àbẹ́ ìwà tẹ̀ tirẹ̀ kẹ́yìn gan yóò ti mọ̀ pé ìbílẹ̀ nìyẹn ẹ ẹ baba màá ṣí ojú òpó lẹ̀ báyìí torí kò sáàyè màá kàn gbà pé bíi méjì sí mẹ́ta ẹ ṣùgbọ́n ẹ̀yin gangan bá a bá yẹ ara yín wò báyìí èmi máa ń fẹ́ bi àwọn èèyàn níbo lẹ tò sí pé ẹ bá yẹ ara mi wò báyìí o àwọn nǹkan wo lálẹ́ fi mọ̀ yín pé ẹ bá yára mi wò ẹ bá owó lápò mi bẹ́ẹ̀ bá yára mi wò ẹ bá kọ́kọ́rọ́ mọ́tò bẹ́ẹ̀ bá yára mi wò ẹ bá kùrán bẹ́ẹ̀ bá yára mi wò ẹ bá kí làwọn nǹkan tá a lè bá bá yára yín wò bá. ẹ bò wó lára mi ó sì bá fóònù lára mi. kò lè ju méjì lọ. àti àkúrọ́fà tó lọ́hùn fún mi látọ̀run. ó lágbára o. ayé a máa bínú wọ́n gbàgbé pòun ló ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hello hello ẹ kọ ọkọ ìyàwó ẹ. ọlọ́run ní sọ mi bàbá pápápá. Ah, ọ̀gbẹ́ni gbogbo mẹ́rin láti bẹ̀rù ká. mo ń gbọ́ yín sà. mo kí bàbá mo kí bàbá ẹni dáwáyà o. ṣe ẹnu dáwáyà lẹ́yìn fún wọn. n ò ní sani bẹ́ẹ̀ bí ẹ wọ o. àti ẹ wo bàbá. àwọn lórí ẹ̀rọ ayélujára à ń gbà kankan pé ó rẹ ọ̀tá wọn lẹ́yìn tẹ́lifíẹ́ta yìí tẹ́rọ ni àti òtọ́ ni àbí òkúta ọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n ti dúpẹ́ fọlọ́. wọ́n dúpẹ́ fọlọ́ díẹ̀ díẹ̀. wọ́n ti dúpẹ́ fọlọ́ àbí. a dúpẹ́ fọlọ́ wà díẹ̀ díẹ̀. ẹ dúpẹ́ délẹ̀ ẹ dúpẹ́ délẹ̀. hello zero nine zero two three six nine nine six six four ìpè kan ni màá gbà sí àbí méjì pápápá a bá lè ṣe ní pápápá kò sáàyè ni bàbá pẹ́ àti lè bú wọn. hello. hello? ẹjọ ẹ kú ètò. pàápàá orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ kú ètò orúkọ tí inú ka ẹ̀ ó kí àràgbà mọ́sílẹ̀ àjẹkálẹ̀ hmm, ọlọ́run yìí jẹ́ kí orí wọn dàrú ọlọ́run wà pẹ̀lú àgbàdo ní ọlọ́run yìí lẹ́yìn lórí ẹnu ara yín ọlọ́run náà yìí lọ́dọ̀ ó sì kí ọ̀dà wa náà ẹ kú ètò ọlọ́run wà pẹ̀lú láti lórí bẹ́ẹ̀. ó ti ṣe sáwọn lọ́wọ́ rí. ẹ eh, bàbá mo rí èèyàn tí a gbé wá báyìí rí tó ní béèyàn bá ń ṣiṣẹ́ tíátà lásán pé kò tó jẹ ẹgbọ́n sì ò tó jẹ. onígbàdí ò tó jẹ ó sì ní.